mo yan Sanre ọmọ àwáwò gẹ́gẹ́ bí o ti mọ̀ tó ti di dandan fún yẹn tó gbọ́dọ̀ máa bí àjọ wá sí ẹgbẹ́ àjọ ọwọ́ ẹ̀ délẹ̀ ètò wa sọ fún ẹ o iye ẹ ò gbọ́dọ̀ sọ fún ẹnì kankan nípa àlá tí o láì ó dìgbà. <laughs> lẹ́tà yìí ní ọ́fíìsì. kí ló bá ń bẹ̀. sack lẹ́tà ni sà. anyway nǹkan tó wà ń bẹ̀ náà ló ti bá yẹn o. Ah. ọ̀gá ẹ̀ ṣàánú mi. mo yọ. sà. mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí àbúrò mo fẹ́ kó gbé ti ọ̀gá sí ẹ̀gbẹ́ kan àìmọye gbèsè tí iléeṣẹ́ ti jẹ láti ipasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbèsè la rẹ̀ ti write off nígbà tá a rí pé sálárì ẹ̀ ò ká mọ́. ìdí nìyẹn tí gbogbo ìgbìmọ̀ fi fẹnu kò wípé kò sì máa lọ náà mo yọ. sọ. máa lọ. ọ̀gá báwo lẹ ṣe fẹ́ kí n survive. mi rò pé mi ni mo ní ìbéèrè tó ń béèrè yẹn o mo yọ jọ torí ọlọ́run máa lọ ọlọ́run ló gbìmọ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀. past three months ǹjẹ́ ẹ lè sọ fún wa pàtó oye tó ti miss ní department ten head. bíi two hundred and fifty thousand sir. two fifty thousand. Um, this actual month tá a wà yìí mo mìíràn pé oṣù tí a wà yìí ǹjẹ́ ẹ sọ fún wa oye tó ti miss nínú oṣù yìí. Be three hundred seventy-five thousand. three hundred seventy-five thousand naira. owó yẹn pọ̀ oga, abẹ́ ń sùn ni. mi ò sùn gbogbo tẹ́ ẹ̀ sọ pátápátá ni mo gbọ́ mo yọ gbogbo wa la mọ ẹ́fọ̀tì mo lè ṣe àmọ́ bó ṣe ń gbìyànjú kí iléeṣẹ́ ilé ìmọ̀sókè dáadáa tó àmọ́ yorùbá náà ló pòwe wọ́n nítorí ẹni bá máa kọ́kọ́ burú ọ̀run ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dùn yàn ọlọ́mọ ajẹ́ kárí láburú díẹ̀ díẹ̀ dẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ kọ́lọ́ máa jẹ́ kí tiwa ó bàjẹ́ tí a bá ní ká fi ẹ̀lẹ̀ ká máa wọ ẹ̀ràn pẹ̀lú gbogbo tó ń lọ nílé iṣẹ́ ẹ̀ ó máa fẹ́ tì kọ̀ọ̀kan wa pátápátá tìtorí náà kí irú bá má ṣẹlẹ̀ ni a ṣe láti wá solution sí problem tí ó ń wá láti side ọ̀dọ̀ ẹ̀ sí inú iléeṣẹ́ yìí pẹ̀lú wáṣẹ́ kò gba ẹnu wa láti sọ pé kò máa lọ sílé tí mo bá sọ nǹkan máa yé mi o àmọ́ àtún lè fi ilẹ̀ náà bẹ́ẹ̀ kó máa lọ tìtorí náà decision ìjókòó yìí ni pé kí a gbé e kúrò ní kòtò wa gẹ́gẹ́ bí chief officer wa kí ò bọ́ sí ibòmíì kí Mr. Smith kí wọ́n relieve ẹ̀ ní post yẹn gbọ́n mi báyìí àmọ́ option tó wá wà níbẹ̀ ni pé ìwọ ló ní láti lè sọ bóyá ó tẹ́ ẹ lọ́rùn àbí kò tẹ́ ẹ lọ́rùn àní máa fún ẹ lówó oṣù láìsí pé o ṣiṣẹ́ post kan oṣù tó wá wà nílẹ̀ tó tún lè sọ pé o lè máa manage títí tí nǹkan bá fi change bóyá ni o máa lè dúró mbẹ̀ ètò bá wà lè dúró mbẹ ajẹkùbẹ yẹn ló máa move sí ẹ kí lẹ pé post yìí wà lẹ́yìn. floor clearing ni sir. floor clearing báwo ni floor clearing ṣé wàá lè manage. miss Mọ́yọ̀sọ́rẹ́ ṣèbẹ́yìn náà bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ náà. ẹ mo yọ̀ dẹ̀sùn gbáragbé láti inú wàhálà kan bọ́ sí kejì. kò burú mi a máa ti ṣàárẹ̀. sọ fún yín pé kò sí problem lágbára ọlọ́run tó bá ti di friday màá ní kọ́ ọmọ kó wá fún yín kẹ́yìn náà má wàá disappoint mi o <laughs> mo jẹ́rìí <laughs> ẹ ṣé gan ni kẹ́ bá mi káwọn ọmọ mi ó dàbọ̀ ẹ wo. mo yọ̀ mú iyọ̀ sọ́rẹ̀. mú iyọ̀ sọ́rẹ̀. kí ló wáá dé tó dájókòó sí bíbá tó kárí sọ ṣé lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí náà ni. <sighs> wo ọkọ mi mo fẹ́ kó mọ̀ wípé tí nǹkan ò bá tí ì délẹ̀ ló máa ní solution tó bá ti dé ó ti dé náà nìyẹn èèyàn àgbà kádàrà fọlọ́run ṣọ́rọ̀ mi yé ẹ ẹ àti pé yẹn ń béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ náà ṣé dandan tiẹ̀ ni kó ṣiṣẹ́ ìjọba ni àbí wọ́n ní tó o bá ti ṣiṣẹ́ ìjọba báyìí o ò ní gbáyé àbí o ò ní ṣoríire wo ọkọ mi ṣé bó mọ̀ pé o níyà tó bá dẹ̀ ti ń rí mi mo fẹ́ kí ọkàn ẹ̀ kó máa balẹ̀ jẹ́ ká fi iṣẹ́ ìjọba lọ́rùn lẹ̀ ìwọ fi iṣẹ́ ìjọba lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí jẹ́ ká fi iṣẹ́ ìjọba lẹ̀ fóníṣẹ́ kán máa ṣe nǹkan wọn èmi á fún ẹ ní owó owó tó tówó máa bẹ́ẹ̀ lókòwò wàá gba ṣọ́ọ̀bù wàá rajà síbẹ̀ wàá máa tajà ìgbà tó bá wù ẹ́ wàá ṣí ṣọ́ọ̀bù ẹ ìgbà tó bá wù ẹ́ wàá tì í kò ní sí pé owó ń sọnù lẹ́nìí owó ń sọnù lọ́la nígbà tó jẹ́ pé wọ́n lo ní kápítà ẹ̀ tó fi ń tajà torí náà kọ́ mi jẹ́ ká fi iṣẹ́ ilẹ̀ fún oníṣẹ́ jẹ́ kán máa ṣe nǹkan wọn kán máa wá owó wọn síbi tó bá sọnù sí ní gbogbo ìgbà ṣùgbọ́n ọkọ mi mi ní kó jẹ́ kí ìyẹn dá rẹ̀ sẹ̀ lára má jẹ́ ká fààyè gba èṣù o iṣẹ́ èṣù ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí o ṣùgbọ́n pọ́jọ́ ayọ̀ la dá sọ́nà yìí èmi dẹ̀ gbàgbọ́ wípé èṣù ò ní pọ́jọ́ ayọ̀ mi jẹ́ ṣọ́rọ̀ mi ti yé ẹ ìyàwó ẹ ló súnmọ́ léyìí o má fi àyè gba ìṣù rárá jọ olówó orí o òtútù mo fẹ́ kó pọkàn ẹ̀pọ̀ sọ́kàn fi iṣẹ́ ìdọ̀bálẹ̀ fún mi jẹ́ jẹ́ kó wọn máa sọ ọ̀nà ní gbogbo ìgbà tó ti yé ẹ ìfẹ́ kó sọ fún ẹkún máa ń dàrẹ́ sàrà mi jọ olówó orí mi ọmọ olóde ńlá ọmọ agbésàsùn kọ̀ọ̀ fáráyé ọmọ agbọ́kìjì ilẹ̀kùn má ilé bàbá tí yín bí ìbá ṣe pé wọ́n wá sùn máa jẹ́ pé wọ́n wá yá jọ lówó orí ìmọ̀sán túraká túraká. Wùnmí Wùnmí jọ torí Ọlọ́run ṣó fẹ́ dá mi gbèsè ni ẹ́ ó fẹ́ sọ mí di olórí burúkú ni ṣẹ̀ṣẹ̀ wá ní sí pé mo ṣe ìrànlọ́wọ́ fún ẹ. rárá mà bí mi ṣe ń ta náà ni mò ń kọ́lẹ̀ mà. bó ṣe ń ta ló ń kọ́lẹ̀ láàárín ọjà láàárọ̀ owó ẹ́ wo oṣù tó kọjá yìí ó mọ̀ pé gbèsè tó jẹ́ máa lọ bí two thousand five hundred wá wo ìsìn oṣù yóò ti dé half rárá rárá owó ẹ̀ ti lọ seven hundred naira èmi náà ti mọ̀ ọ́ mo mọ̀ pé àtìgbà tó ti máa ń wo àwọn ọmọkùnrin yẹn ṣóṣòṣóṣòṣó ṣé wo àtìgbà tí ọmọ burúkú ọmọ ṣìró tó ṣẹ̀ṣẹ̀ ṣóṣòṣò bíi bí ẹsẹ̀ ràkúnmí yẹn ti máa wá síbàá mo ti mọ̀ pé owó mi ò kí n pé mọ́ wo wàá gbọ́ ọ̀kọ̀ tí màá sọ fún ẹ sórí níbi tó dé tí mo fi full stop sí yìí tí owó mi bá dín kọ́bọ̀ kọ́bọ̀ ni mo sọ fún ẹ o ò ní mú owó kankan lọ sílé ó ti gbọ́ mi ah gbogbo owó tó ń jẹ yẹn ṣòro pé tí n bá ń yọ nínú owó oṣù ẹ èló lo rò pé wàá mú lọ lé náà o lè rówó kankan mú lọlé èmi tí mo dẹ̀ ń fún ẹ ní owó oṣù yẹn tèmi yé mi kó sì lọ kọjá kí n kí n rọ rí kí n kọjá kẹjàre. ọ ní omi dànù àwọn mi ó kú ti thank you. mi kàn bá ibi díẹ̀ ni òjò mọ̀ pé òní mo púpọ̀ náà. sweetheart. <laughs> ọ̀rọ̀ tó ló fẹ́ sọ fún mi yẹn ń kọ́. mi ti fẹ́ sọ fún yín ah, ah. ṣé o tún wá fẹ́ gbé mi sí suspense nìyẹn. bribe mi náà kí n tó sọ fún ẹ. Ah. <laughs> ok you. I love you. Bọ̀dá Láyé ló pè mí. Ọní fún wedding wa. A máa fún wa ní màálù. Ah. Àwọn dẹ̀ máa fún mi But wọn ò reveal iye tó máa jẹ́. And my next gonna be a very large sum amount of money. You don't mean it. <laughs> Ó máa wà gàbá yìí gbogbo ìmúra yìí bọ̀ wánú ṣé kí n sọ pé torí pé o jẹ́ ọmọkùnrin kan ṣoṣo ni ọ̀ torí pé o jẹ́ last born ni múra ṣe wá pọ̀ tó yìí. Mm, no mi ò rò bẹ́ẹ̀ tábà ní bí àtúrò mo jọkùnrin kan àbí mo jẹ́ last child ní family ìwọ fúnra ẹ ọkàn ṣoṣo ìwọ náà. of course. ṣùgbọ́n nǹkan tí mi rò pé fàtìmí ni pé mo special lọ́wọ́ àwọn ẹbí mi. Is that so? Yeah. <laughs> hey, hey, wọ́n sọ pé mi ò special. Mo mọ̀ pé o no special but o special lọ́wọ́ tèmi èmi special lọ́wọ́ àwọn ẹbí mi nítorí pé èmi ni heir sí throne ìlú yìí. Is that? Yeah. Èmi ni màá gorí tẹ ọba nílùú mi náà so torí ẹ wọ́n gbọ́dọ̀ treat me specially bóyá torí mi sọ fún ẹ pé kó má máa korúkọ mi bó ṣe ń pè mọ́ pé kó máa pè mí lápèjà gbìtẹ́gbìtẹ́ ti mú ẹ lẹ́nu torí mi refuse kó máa kí n sọ fún ẹ pé kó máa sọ pé adégbìtẹ́ ọmọọba adélájà Williams. anyway mọ́mì mi ní pé àwọn ní surprise package fún wa lọ́jọ́ yẹn. she said so. she's yet to tell me anything but mo mọ̀ pé mọ́mì mà dára. Hmm. sori gbogbo surprise tí àwọn ẹbí ń fún wa yìí àti ìtàn tó ṣe fẹ́ fún wa èyí tí bọ̀dá láyé rà gbogbo ìtàwọn ẹbí yòókù fẹ́ rà àtàwọn nǹkan tèmi àti ẹ ti plan pa máa ṣe fúnra wa àti táwọn ẹbí ẹ surprise tán ti ṣe fún wa àtàwọn ìtàn fẹ́ ṣe pátápátá ọlọ́run ṣáà jẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ ara ire fún wa àwọn nǹkan tó ń fún wa ẹ̀kọ́ ló wà important o bí kò ń ṣe nǹkan tèmi àti ẹjọ́ ṣe mo wá fẹ́ kó mọ̀ pé I will always love you. And I will always cherish you. I love you, today. I love you today. Ẹ bá mi. Ìkíní tó fún mi jẹ ìtìtò owó tí ó ti sún kò dàbí oúnjẹ àmọ́ náà ni mo mí ìjẹun. Má pẹ́ o, I'm so famished, I'm hungry. Eh? ẹgbẹ́ mi lọ́wọ́. ẹ wo ẹ bá bí mi ẹgbẹ́ mi bọ̀ ẹ dúró dé mi ẹ sà. ah madam ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ ẹ má jẹ kó kúrò fún mi ẹ ti pẹ́ jù. Ah, báwo lè ṣe ṣe bẹ́ẹ̀ yẹn ah, mo dẹ̀ tún ń pè yín ó ń rìn gẹ́ ò gbé kékun yẹn ò bọ́ sí náà. ẹ má bínú sà ẹ wo ṣe ni mọ́tò mi bàjẹ́ sọ́nà mo sáré pe ọlọ́kadà ni kó gbé mi wáyé báyìí tí mo fi mọ́tò lẹ̀ sí ọ̀dọ̀ organizer ẹ má bínú ẹ jọ̀ọ́. all the same mọ́tò bàjẹ́ but ó yẹ kẹ́ lè pè mí ẹ mọ̀ pé meeting ta fẹ́ ṣe yìí ó bá ìtàsí interest yìí ó yẹ kẹ́ pè mí èmi tún wá ń pè yín ó ń ring no answer ló win àwọn kò sọ pé ó wà engage tàbí kò kò wà available ó ń ring ó dẹ̀ ring ring ẹ̀ gbé anyway àṣe meeting meeting yẹn gbóná gẹ́gẹ́ bí mo ti ṣe envisage ó gbóná gan n tó wá bà mí nú jẹ́ ń bẹ̀ ni pé gbogbo ọgbọ́n àrékérekè tí mo lò láti fi protect interest yín kò wọlé rárá torí àwọn tán wà mẹ́ẹ̀ wọ́n ti resolve wípé kò sí any credit facilities mọ́ fún anybody mọ́ wọ́n ní owó tó wà ń ta ó ti pọ̀ jù àwọn èèyàn kan gbọ́jà lọ ni wọn ò lè dáwó padà so wọ́n wá decide wípé anybody tó bá máa rajà o ẹni tó bá mọ̀ pé òun fẹ́ bá ṣì bá fẹ́ máa bá wa ná bíi customer ó ń láti kówó ẹ̀ lẹ̀ báyìí kó gbọ́jà ni owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ ni. ìyẹn sà ẹ mọ̀ pé gbogbo owó tèmi jẹ gbogbo ẹ̀ ni mo ti san mo ti san wọ́n sí báǹkì. ẹ máa gbọ́ madam bóyá ọ̀rọ̀ mi bóyá kò yé yín gbogbo owó tẹ́ ẹ jẹ tẹ́lẹ̀ san yẹn ṣé mọ̀ pọ́jà tá ti supply yín tẹ́lẹ̀ ni on credit kini lẹ wà tẹ mọ credit facilities ẹ dẹ mọ ẹ ẹ bẹ ṣe ń rà tẹ tẹ ń dapò ẹ mọ pé arrangement èmi àti yín ni kò management èmi ni mo fi yẹn help yín torí pé mo mọ ìṣòro tẹ but ń sìn wọn làwọn ò fẹ́ yẹn wọn ní gbèsè àwọn èèyàn ti pọ̀ jù kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe. ẹ ẹ sà ẹ ẹ sà ẹ jọ ẹ ẹ ṣàánú mi gbogbo owó tó wà lọ́wọ́ mi pátápátá ó ní mo ti fi san gbèsè ilé tó wà nílẹ̀. ṣé mi lẹ̀ ń bẹ̀ ni ṣé mi ni management ni ẹ mọ̀ pé wọ́n employ mi náà ń bí báyìí ni management bá lè sọ pé báyìí làwọn ṣe máa ṣe mí ò lẹ́tọ̀ọ́ láì sọ pé nǹkan kan wọ́n á sáàkì mí náà n tèmi ló ìgbà yín lámọ̀ràn ni pé ẹ wò ó ṣe bí o ti mọ ẹlẹ́wàá ṣàpọ̀ ẹ bó jẹ́ cooperative society ni bó jẹ́ nǹkan kan ni ẹ rọra wa ìwọ̀nba tágbára yín bá ká ẹ rọra bẹ̀rẹ̀ láti bẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́ èso tẹ́rẹ́tẹ́rẹ́ àdìbò ńlá láti bẹ̀ yín náà lè máa gbọ́jà ńlá sókè ìwọ̀nba tọwọ́ gbára yín bá ká àlè fún yín lọ́jà yẹn àmọ̀ràn mi nìyẹn ẹ má o nítorí èmi náà fẹ́ sáré débì kan ìṣe má bínú Ah. ẹ má bínú ẹ má wọrí ẹ jẹ́ kó epo ẹ̀ ẹ wúwo díẹ̀ kí ẹ bẹ̀rẹ̀ lẹ́sìn bẹ̀rẹ̀. Ah, tí o bá ti débẹ̀ tó bá ti béèrè ẹrù mi dà tẹ́ báyìí ti gbẹ́rù fún ẹ yọ̀ǹda kó pápá tiẹ̀ lọ ṣùgbọ́n tó bá wá délé bá mi sọ fún mo yọ̀ kó ni mo ló ṣe gan-an o bó ṣe ń ṣe ni kó máa ṣe kó máa yíwà padà o. kí lọmọ yín ṣe fún yín. ẹ̀rọ má béèrè láàrin èmi àti ẹ̀ nìyẹn. ẹ jábàá yín dà sí kí ló ṣe fún yín. ló fẹ́ gbọ́ kí irú mo yọ kó gbé mi sórí àga tí ò lẹ́sẹ̀ kí mo yọ máa parọ́ fún mi fóònù mi sọnù mo yọ ra fóònù fún bàbá yín o twelve thousand ó dẹ̀ promise máa rà ló ẹ̀ sá fún mi tí bá pe nọ́mbà kò ní gbé ìbúdó ti ń ṣerú ẹ̀ ọ̀dà mi ò fẹ́ mọ́ bá mi sọ fún un. ẹ wò ó mọ́gàjí àfi kẹ́ má bínú sọmọ yín o ṣe rí nǹkan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ojú lóhùn tí ni òjò ó lè yọjú sí. kí ló dé. ẹ ṣàmọ̀ wípé ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàhálà gbèsè gbèsè náà ni tó di pé wọ́n dá dúró ń bẹ̀ òun la dá lókòwò okòwò tá a tún dá yìí náà ojoojúmọ́ báyìí gbèsè ni gbèsè ni ṣá àfikọ́ lọ́n ṣàánú ẹ wò ẹ bá mi fojú àgbà wo tó wà nílẹ̀ yìí. preparation wedding yẹn ni ni mo sọ fún yín pé wedding yẹn jẹ́ ká ṣe kórí bóńkẹ́ nígbà tí profession yẹn ti heavy o chain o máa ra earring o máa ra bàtà nínú owó ọjà lórí ti máa mú kò ṣe ní jẹ gbèsè. ẹ wo nkọrọ márèjì tó wáyé ní gbogbo ilé tí ń ṣẹlẹ̀ ẹ bá mi dá sí o. ayé ló sábà mi àbáyé kọ́ ló bá mi preparation wedding ni. o gbọ́ kóra kó ràn ṣẹ́ o o ṣe o ìyá mi wàá lọ́ọ́ wa bọ́ọ̀rẹ́ o. ẹ bó ló ti ń bọ̀. ẹ ní kí mo lọ wọ̀rẹ́ mi kan mo á tún ní kí n wẹ nìkan kí n tó máa lọlé. all right mo yọ̀ fún ẹ àwọn intercept wọ́n ti san owó yẹn o. wọ́n ti san. wọ́n ti san owó yẹn two point seven. intercept ti sanwó. of course yes. two point seven sir. ẹ̀yà. kò pé bẹ́ẹ̀ yẹn. ẹ jọmọ advance nìyẹn wọn bá dẹ̀ tiẹ̀ sì lè san irú yẹn that means pé assurance wà pọ̀ máa san ètò kù. okay ìyẹn náà dẹ̀ tó dáa. ẹ lómi wá dùn pé mo tiẹ̀ wá rí ẹ̀ ń sìn torí màá fẹ́ kó bá mi gbówó ìlọ sí bank. Ah, sir mo rò pé reason tẹ ṣe ṣàlàyé fún mi ni kí n bá lè hẹ́ńtà ẹ̀ lọ́la sir. no no no gbé lọ sí bank ń sìn ni either kó kọ́kọ́ gbé lọ kó tó lọ síbi tó ń lọ tàbí tó bá ṣe tán bẹ̀ yẹn kó gbé lọ. Ah, all right sir all right sir all right, you're welcome sir. no problem thank you. Yes, come in. Oh. Hello, darling. Mm. Hmm. You're welcome. Mm-hmm. Bande. Yeah. She was stressed of you know, she was. Mm, not much. Auntie, no, but she manages stress. Anyway. Hey, what do you think, Please. Um, please. Hand the bag away, but care kí ló dé. sori bí báàgì ṣe rẹ dáadáa yìí mo ní two point seven million naira náà. ẹ bí tẹ ẹ o dẹ gbé irú owó yẹn wá sínú ilé o ṣe gbé lọ bank. Hmm, actually bank ló yẹ kí n gbé lọ ṣùgbọ́n ìkànnà àwọn kọ́sítọ́mà tó máa ń sanwó ó sanwó late bank ti close then the only safe place tí mo lè ronú kan náà ni inú ilé mi kan handle ẹ̀ pẹ̀lú care gbé sínú closet nínú bedroom mi. bójọ́ torí ọlọ́run next time má gbèrú owó ìwá sínú ilé mọ́ o. there won't be next time. better. kó bá mi run bath run bath then um, oúnjẹ mi. Um, okay. kiri jà. i'm serious bí mo ṣe gbé síbẹ̀ yẹn náà mo ṣe gbé wá síbí báyìí mo ò fọwọ́ kan. sábà àdá tó ń ṣe orí pé mo ti late ah, kówó kó o mo fún ẹ báàgì kó gbé báàgì wọlé pẹ̀lú owó o gbé báàgì sọ́tọ̀ kó sọ. iṣẹ́ bí wọn náà ló ní kí n gbé sínú closet lánàá mo tẹ̀ wá gbé láàárọ̀ bí mo ṣe bá náà lélẹ́yìí. mo yọ. mo fa àwọn òbí ẹ bẹ ayé ò bàjẹ́ ò ní please i i want the money wo ọlọ́gbọ́n gbogbo ta nínú ilé sórí gbogbo ta ní ọ gbogbo life savings wa pátá kọlẹ̀jọ four hundred thousand lọ mo sọ fẹ́ pé ara shares àbí i eh. invest in sórí project ọlọ́gbọ́n mi lówó tó ayé mi máa bàjẹ́ tábà please please. wọ́n yọ please dáwọ́. I didn't know. Please, the money, please. Mi ò rí. O ṣílẹ̀kùn mílíọ̀nù tàǹsílẹ̀ lálẹ́ àná. Ẹ̀rùn ẹnì kọ́kọ́ wá bí láàárọ̀ yìí. No from your journal. Where is the money? Hello? Eh, kú Eh, eh ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan mi ni. Ẹ ṣẹ́rí mo ní àwọn assignment mi tí mo tún fẹ́ ṣe ní time yẹn wọ́n fẹ́ bóyá ẹ lè bá mi shift meeting yẹn. oh yes ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ màá lè make any time yẹn. good day sir. god bless you. ah ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ màá ti ṣe tán kó tó fọ all right all right ẹ ṣe gan-an. ọ̀gá lẹ́tà sọ pé uh, company relief mi ní duty mi sir. that is the message. ọ̀gá mo ti complete payment owó tí mo jẹ sir. nígbà tá a bá sọ pé àwọn èèyàn tó bá ń ṣiṣẹ́ gbọ́dọ̀ máa fi ara ṣe iṣẹ́ wọn kó má fi ìpowó táwọn ń gbà yẹn nìkan ló má ẹ ní pọ́ńgbà yẹn ọ̀gá sà ẹ̀yin ni ẹ̀yin ẹ̀dẹ̀ síta àwọn management sà ẹ jọ̀ọ́ ọ̀gá ẹ wo ó take me so so much trouble láti rí two point seven million naira yẹn san padà sà ọ̀gá ẹ wo mo ti drain gbogbo account mi gbogbo life saving mi mo ti drain ẹ gbogbo shares mi mo ti tà sà ọ̀gá ẹ jọ̀ọ́. ó dẹ̀ mọ̀ pé mi ń bí mi ò lè dáṣẹ́ pa directive tó bá fún mi decision management ni fún ẹ. ọ̀gá ẹ̀yin ló lórí àwọn management ọ̀gá ẹ̀jọ̀ ẹ̀ ṣàánú mi ọ̀gá. ẹgbẹ́ kí ló wá fàyè tó ṣẹlẹ̀ yẹn. ọ̀gá before now before now ẹ mọ̀ pé i'm a very competent worker sir ọ̀gá ilé kan ó kàn ọlọ́kọ̀ kádàrà bí lè ṣe wáyé fún mi ni sir. all right all right all right all right don't bother yourself mo ti jíṣẹ́ tó ń ràn mí but máa try láti tún bẹ́ẹ̀ rí management so tó bá lè change mind wọn èmi náà lè máa tún pè ẹ́ at least uh, I have your number I tún pè ẹ́ tó ti yẹ so just take it easy. yeah yes sir. but mind you mind you mind you eh, gbogbo tó ṣẹlẹ̀ yẹn ẹ̀kọ́ ló jẹ́ by the time you turn over a new leaf then àmọ́ ohun tá a bá máa ṣe sí máa gbìyànjú lórí ẹ̀ máa gbìyànjú lórí ẹ̀. ọ̀gá if I have to be straight sir this is injustice. injure what? ọ̀gá this is injustice owó owó tó ṣẹlẹ̀ mo ti san what else do you want what else. injustice, pure foolishness. Injustice now. mo kí ni àáfàá mi mo kẹ́yìn náà ọlọ́run ọba wa ṣe gbogbo nǹkan tá à ń fẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ fi kọ̀ọ̀kan yìí ṣe rí nǹkan tẹ́ bá gbọ́ látẹnu mi Alfa Ahmed Alasri tẹ́ bá gbọ́ látẹnu mi ẹ̀mọ̀pọ̀ ọ̀tọ́ ni ọ̀tọ́ pọ́nbélé ni ṣe é rówó tó sọnù nínú ilé àáfàá mi ìyàwó rẹ̀ kọ́ lọ gbé ìyàwó rẹ̀ kọ́ ló gbé rárá ẹ kọ́kọ́ mọ́kàn kó dùnú ẹ eléyìí ẹ kọ́kọ́ mọ́kàn kó mẹ́ fà ẹ̀yìn ohun tí mo wá fẹ́ fi yé ẹ wò nígbà tí à ń ṣe istiara lóru mọ́jú ọlọ́run ọba mi tí ń jẹ́ aláà ó fi àwọn ìṣípayá kan hàn mí tó lágbára pọ̀ ó jẹ mí gan lójú. Ah, kí ló ṣe é tó ń gbọ̀n bí ewé jóbélé báyìí. àwọn ọ̀rọ̀ mi. ló wá ń gbọ̀n bí ewé jóbélé <laughs> ìwọ tó ti mọ nǹkan tó kù sí rárá rárá. <laughs> mo yọ kí ni mo ṣe fún ẹ tó fi ń gbogbo ilé ìsìn nítorí Ọlọ́run ìwọ ń béèrè nǹkan tó ṣe lọ́wọ́ mi àbí wo tó bá parí eléyìí tán wàá tún wá mu sìgá ọ̀bọ̀ o mọ́mọ́ yín mu báyìí o ti rí bó ṣe máa bá kú ló wà yìí. mo yọ ọbọ rẹ mi. bí o ti ní sókè fún mi jáde o tún gbé wálẹ̀ èrò tí ẹ bá ẹ. jọ ṣé mo lè sinmi díẹ̀ náà. níbo kò sáyè. Allahu Akbar. Eh. sista wa àáfàá eh, mi ẹ mọ́tò gbé ẹ tẹ́tí yín lẹ́ẹ̀kẹ́ gbọ́ nǹkan tí mò ń bá yín sọ wọ́n tí mo fẹ́ sọ fún yín ni pé lórí ọ̀rọ̀ ìyàwó arákùnrin tẹ́ ti dájọ́ gbéyàwó tẹ́ fẹ́ ṣe gbéyàwó hmm. sista Jara ẹ mọ́ gbìyànjú àti ṣègbéyàwó yìí bó bá ṣe é ṣe ẹ káńsùlù rẹ̀ ẹ mọ́ ṣe rárá nítorí kíni ti arákùnrin tí ó bá fẹ́ kó jẹ́ pé ibi tí oore rẹ̀ dé ní òdúró mọ́ kó mọ̀ jẹ́ pé gbogbo ọjọ́ tí ó lò láyé bí ẹkún bí ìpáyín kéke ni tí ó bá fẹ́ kó mọ̀ fẹ́ ìyàwó yìí subhanallah kódà wọn ò fẹ́ kán tiẹ̀ jọ ní nǹkan kan papọ̀ mọ́ àti àti ìfilépọ̀ tí fọ̀nàrúkà ti palẹ̀ mọ́ gan. sista wàjàrà ẹ wo bí nínú kéèyàn ó ti ṣe ìpalẹ̀mọ́ nǹkan tó jẹ́ nǹkan kan ti sáré kẹ̀kẹ̀kẹ̀ bóun fẹ́ ṣe nǹkan kan tó sì jẹ́ wípé ọlọ́run ọba mi là ń pè ní mọ́yàṣá o tó jẹ́ pé òun la fi ní mọ̀nà tá a sì ti wá fi yín mọ̀nà fa ṣọ́dá kẹ́mọ́gbọ́ ẹ rí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́ bí ẹni pẹ́ ẹ ṣe ti kunkun sọ́lọ́run bá mi nù tóra àti fi hàn yín àti jẹ́ kẹ́ ẹ mọ̀ àìdáàbẹ̀ àti dídàbẹ̀ nítorí pé tí wàhálà rẹ bá bẹ̀rẹ̀ tán ṣe rà fà yìí ẹ ní bá sunkún. subhanallah. ẹ mọ dánwò ẹ mọ ṣègbéyàwó rárá. ẹ ṣe ẹ ṣe ó yá ká lọ. ẹ àáfàá mi àbẹ́ni nǹkan kan tẹ́ fẹ́ béèrè. ẹni kan máa ń ṣègbéyàwó sá. kódà ẹ wò ó yàtọ̀ sí pé ṣíṣègbéyàwó ẹ mọ̀ bá obìnrin ṣe àjọṣepọ̀ kankan mọ́ ẹ mọ̀ bá ṣe ọ̀rẹ́ kọ̀rọ̀ bóyá yàtọ̀ sí pa fẹ́ àṣegbéyàwó ká wá kó pé àtúnṣe yan ni lọ́rẹ̀ẹ́ ẹ mọ̀ yan lọ́rẹ̀ẹ́ ẹ mọ̀ bá sọ̀rọ̀ mọ́ ṣe rí àwọn ọ̀rọ̀ wa ní à ti ń bá a arábìnrin tẹ́ fẹ́fẹ́ yìí ti ń bá a ṣiṣẹ́ pọ̀ àwọn ọ̀rọ̀ wa ní àtọ́ lágbára ọ̀nà àwọn ẹni burú sì nírú wọn tó jẹ́ pé lọ́jọ́ gbéǹde eh, gbogbo àwọn ọ̀rọ̀ wa ní iná náà já náà ọlọ́run ọba mi kó gbogbo wọn sí àti gbogbo ẹni tí bá tẹ̀lé wọn bọ́lọ́run mi ti ṣe sọnù ẹ ṣe òjò bá ń lọ. ṣùgbọ́n òun kọ́ ló gbowó. Ah, ah òun kọ́ lọ gbé bàbá rẹ̀ ní sọ fún yín pé òun ló gbé irọ́ pọ́nbélé ni. ó yá nílé. ó ṣe púpọ̀ fún ipa tí o kó ní ìgbésí ayé mi. Mo ti jáde sí ọ̀rọ̀ ayé mi. Mo dẹ̀ ti rí i mọ̀ wípé èmi àti ẹ ò lè fẹ́ra rárá. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, mo ti wà ní Ghana. Mo yọ̀. Jọ̀wọ́ kó gbogbo ẹrù ẹ tó wà nínú ilé mi kó tó di ọ̀túnla torí pé àwọn àbúrò mi ń bọ̀ wá kó ẹrù mi ọlọ́run á pèsè ọkọ tiẹ̀ fún ẹ kò ṣe púpọ̀ ó dàbọ̀. ah bíi tẹ́ nǹkan ń ṣe ẹ́ tá a mú ẹ lọ sí hospital tán kó oògùn fún ẹ kó o dẹ̀ lo oògùn ṣe ló ń wò lójú láì ṣàròbó ìwọ ọmọ ìmọ̀ pa mí fi mí lọ́kàn balẹ̀ àbí tọkọ bá ṣàkọyàn ọkọ lèèyàn ń fẹ́ mo dẹ̀ ti sọ fún ẹ mo ní gbìtẹ́ ṣe tiẹ̀ nìyẹn ó ká ẹ ní ọlá ẹ ní ọlọ́run máa tẹ́rọ̀gì fún ẹ ẹbí ò fẹ́ bó ṣe ń ṣe yìí o yá o yá o yá o yá. yàmúyọ ah! ẹ máa wọlé. yàmúyọ mo yọ̀ ń gbọ́ àwọn kí ló dé. Ah, etí mo rí rẹ o mọ́gàjì tí mo rí rèé o. ọkọ kan déédéé lòun ò ṣe mọ́ ni o ó dẹ̀ sá lọ ká ti èrí sójú ká béèrè béèrè lọ́wọ́ ẹ̀ àárí ṣe ló sá lọ òun. kó lè dáa ni. ibi yes ṣe rí bí ọlọ́run bá ń ṣe rere ibi làwọn èèyàn máa sọ pé ó ń ṣe torí àkèrè tó fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ti wo future wípé àárín àwọn méjèèjì ò ní í gún lọ́lọ́run ṣe tú wọn ká ìgbà tí wọ́n torí pọ́kọ́ ọkọ̀ ẹ̀ lẹ̀ tó bẹ̀rẹ̀ sí fẹ́ parẹ́ ń sìn tí o bá fi ọkọ náà tó kú láàrin oṣù kan kí láwọn máa wí ọlọ́mọ ayẹ̀ka irú ẹ̀ tó ẹ pọ̀ kú ẹ ló wá láksidẹ̀ǹt tó kú ṣẹ́wọ̀n ní sọ fọ́kọ́ kú mọ́ ẹ lórí. ṣùgbọ́n ah, tọ́lọ́n ti mọ bó ṣe máa rí lọ́lọ́n ṣe decide láti separate àwọn méjèèjì ṣùgbọ́n ìyẹn wà mí kò máa ronú kú nǹkan kò ní ṣe aṣọ báyìí la máa ń wọ̀ lọ́ra aṣọ orí ìjókòó báyìí náà ló máa wà tó máa rí ọkọ tó máa bẹ́ẹ̀ dalẹ́ òròmọdé tó bá máa kọ àṣà ò ní gbé kékeré. bẹ́ẹ̀ni. mọgàjì mọgàjì ṣe mọ̀ pé èyí tẹ́yìn gan dálẹ̀ nínú ọ̀rọ̀ òun ló ń jóun. èmi ò ní kí gbìtẹ̀ sá lọ. n lè má fẹnu sọ fún pé kó sá lọ àmọ́ nígbà tí ọmọ yìí níṣòro tí mo wá ṣàlàyé fún yín pé ọmọ yìí o ó ń jẹ gbèsè o gbogbo nǹkan tó bá ti ń ṣe báyìí gbèsè ní ṣá. wedding tó bọ́ lójú ọ̀nà ni ọmọ kìtẹ́ bá ti kóhun tó pọ̀ sọ́pọ̀ lọ ó máa jẹ gbèsè. wedding ni kí ni kí wedding tó délẹ̀ kọ́ ni gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ àbí mi ṣàlàyé bẹ́ẹ̀ fún yín nígbà tí mo wá bá yín gẹ́gẹ́ bí àgbàlagbà tó bá jẹ́ pé yìí ti bá mi mójútó ọ̀rọ̀ ọmọ yìí nígbà yẹn ṣé mo pé léyìí tó ṣẹlẹ̀ yìí ó lè má wáyé ẹ kàn dá mi dá bùkátà mi àtẹ̀yìn àtàbẹ̀gbé ẹ̀ ń wò mí níran. ìyàmọ̀yọ̀ àbẹ̀gbé nǹkan sìn. ikọ̀ owó wà ń bẹ́ẹ̀ tó kàn jókòó síbẹ̀ tí ò bá mi dá sí kankan. òǹkú stupid kò ní sọ nǹkan kan kò ní dá sí nǹkan kan. Ah, ẹ̀yin náà ti mọ wá ẹ̀. ọmọ kan tó ṣẹlẹ̀ wàá jí lọ bá àbẹ̀gbé ńlé láàárọ̀ ọ̀la sọ fún kí mo ní kó jọ kó torí ọlọ́run kó mú ẹ lọ sọ́dọ̀ bàbá olódó. bàbá olódó tó bá dé ọ̀dọ̀ bàbá olódó kẹ́ ẹ wá sọ gbogbo pọ́blẹ́mù tí mo yọ tó ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà lẹ ti máa rí solution gbẹ̀yìn lẹ́sẹ̀kẹsẹ̀ torí bàbá olódó kì í bà tí ni. mọ́gàjì hmm? ìkà o. kí ni mo tún ṣe. ìkà nìyí àtẹ̀yìn àtàbẹ̀gbé. kí ló dé. Ah. ẹ̀yin mọ̀ wípé bàbá olódó kan wà níbì kan tó lè bá mi yanjú ìṣòro ayé mi ẹ dẹ̀ dákẹ́ ẹ dẹ̀ wò mìíràn láti jọ ẹ ojú olóògùn ló máa fi wò mí. ẹ ní ìsìnkọ́ ṣé mi ní sọ bẹ́ẹ̀ ṣé mi ní sọ bẹ́ẹ̀ báyìí. ẹ lọ n bá tẹ̀lé yín débẹ̀ mo tẹ́ ní owó kan torí gbà tí wọ́n pọ́ìsìn àbẹ̀gbé ní ọjà àjọsí ọ̀dọ̀ àbóló la gbé lọ kódà ò change for spiritual lane torí ẹ̀ wá òkè kò sí tí ò lè ṣe kò sí tí àbóló lè ṣe tẹ bá máa fi débẹ̀ tẹ bá máa kó mbẹ ẹ̀rín lẹ máa rin kúrò. láàárọ̀ ọ̀la èmi ló máa jí nílé <laughs> very beautiful handsome èsì tó máa ṣe mo ṣe ń gbọ́ mọ́ mi gẹ̀gẹ̀ tèmi yé mi sẹ́ o ah, ah, mo ṣe ń gbọ́ ogun ẹ̀dá. òun náà rí o. mélòó lélẹ̀ tó máa lò. méjì náà ni. méjì ló máa lò lọ́wọ́ tèmi ọwọ́ mi rọ ọwọ́ abiyamọ lọ́wọ́ mi ó rọ oyọ. gbomi gbomi gbomi. gbà lọ́wọ́ mi kàn lọ́wọ́ gbàgbà. yóò sọ fún ẹ <laughs> kò ní lómi tiẹ̀ kò lè lómi ẹ ó mọ̀ pé àwa abiyamọ bá a ṣe ń tọ́jú ọmọ ó yàtọ̀ mo thank you. mo ṣe ń gbọ́mọ mi gẹ̀gẹ̀ èmi ọ̀la. àwo wàhálà àti ìdààmú yìí pọ̀ ó pọ̀ jù fún ọmọ yìí tó bá ń kúrò nù wàhálà kan ló tún máa ń wọ̀ mí tá a bá lè sọ pé a lẹ́nìí tó bá máa di ọ̀la èyí tó tún máa burú jù tó ti ń ṣẹlẹ̀ lọ òun ló máa ṣẹlẹ̀ sí ọmọ kékeré ara ló ń ṣe ó ní ìyá ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n mi ló wá ṣàlàyé fún mi wà ní màá mú yín débì kan o wọ́n dẹ̀gbà láti tẹ̀lé mi òun lè ṣe rí wa bí wàhálà ìṣe máa wá dẹ́kun tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú mọ́ fọ́mọ yìí àwọ̀ ẹgbà wà. ọ̀dà wọ́n bá rí ifá ńlá bí léèrè ẹjẹ́ àbí Ọ̀rúnmìlà ọgbọ́n Ọ̀rúnmìlà àkókò lókun rárá gbọ́n mi rè gún bó bá ti jẹ́ ni kó wí o iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n ọlọ́kùnrin olùmúlòsì àárín ọpọ́n ọgbọ́n bá a bá fẹ́ mọ lójú aríran lọ́ba àwò kógún. ẹ wò mami èmi ò lọ́mọ o àbí kí ló ibo là ń lọ gan-an. irú ìbéèrè wo ló ń bí mi yìí mo ṣàlàyé fún ẹ wípé mo láti mú ẹ débì kan ibì kan tó ṣe pàtàkì tó ti máa ṣoríire. ẹ wò ẹ fẹ́ mú mi lọ síbi tí màá ti ṣoríire láàrin òru ẹ wò èmi èmi ò lọ́mọ o èmi ò lọ́mọ o. wàá jẹ́ kó yí ẹ ni ṣé bẹ́ẹ̀ mi ni mo bí ẹ àsìkò tó yẹ kí n mú ẹ dé ibẹ̀ gan-an là ń lọ yìí ó yá tẹ̀lé mi. mo yọ̀ sọ́rẹ́. ah mami wo kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń ṣẹlẹ̀. èmi rèé tí ìyá ẹ yìí ò bá kú kó fi ilé ayé sílẹ̀ àti ṣe oríire ẹ ó lágbára. mami ẹ ṣàlàyé fún mi kí ló ń ṣẹlẹ̀. òye mi náà. ah náà. òye mi náà. ti sọ̀rọ̀ mi báyìí. ọkàn ò túrú pọ̀n. ẹ ẹ gbọ́ tí ọkàn ò túrú pọ̀n wí ó ní ọ̀gọ̀dọ̀gbọ̀ obì ní sọmọ ọlọ́rọ̀ níkòó adífá fún ọlọ́kànràn èyí tí ó fẹnu ara ẹ̀ ṣẹ̀tẹ̀ ẹlẹ́yẹ tó ń fojoojúmọ́ dá tiẹ̀ ní gbígbóná bí a bá wuléwé tí a wà légbò ẹbọ ọlọ́kànràn á tutù nẹ́nẹ́ arábìnrin ó sì dá ọ lójú pé ìwọ ló bí ọmọdé bàbá èmi ni mo bí ọmọ mi ẹ wo ẹyọ kan ṣoṣo tọ́lọ̀ ń yọ̀ǹda fún mi nìyẹn èmi mo bí nǹkan mi. bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ wọ lọ ń ṣe. bàbá báwo ni mo ṣe fẹ́ máa ṣe ọmọ tí mo bí nínú mi ẹ gbọ́n tí mo sọ sílẹ̀ yìí ni a ní òun nìkan púpọ̀ iná ní lọ́wọ́ mi ṣó wàá ṣe é ṣe kí n bímọ nínú mi kó jẹ́ ẹyọ kan ṣoṣo lọ́wọ́ mi kí n dẹ̀ jókòó tì kí lémi ni mò ń ṣe pé kó má dáa fún un kò ṣeé ṣe. ó rú ọ lójú. ó rú mi lójú o. ọ̀dà má bá jẹ́ bẹ́ẹ̀ gbé igbá tí ń bẹ ń bẹ̀ wọ́n. kọ́ bá kọ́ fi pajú kọ́ gbé fún ìyá ọmọ kí gbogbo yẹn fi pajú ohun tí ò yé yín ò yé yín. ó gbé bẹ́ẹ̀ o ẹ̀yin ẹ̀yin ìyá mi òṣòro mọ́nìgà arúgba aṣọ mọ́ balẹ̀ àfijú ẹyẹ tí ń jẹ lọ́gànjọ́ òru bá a bá fẹ́ mọ lójú ríran ni gbogbo ohun tí òye wọn ẹ bá ń fi wọ̀n wọ́n ó yá ẹ mọ̀ wò ó. papo. Rafa, alma, suja. Lihat ẹrù lélẹ́yìí o but ohun tó dùn mí sórí ọjà yìí ten thousand naira ló yẹ kí n gbà kí n ra kó two thousand naira lọ́wọ́ ṣó mo ipò ọmọ yẹn ò mọ owó ń tiẹ̀ ní tá bá ti kó fún ló máa gbà. but ó má jẹ́ mo bọ́ láti tó yìí ló máa dá ìyàwó làbí ń gbèsè o. kí ni títí ẹ ṣé ìwọ mọ̀ bóyá owó tí ìyàwó làbí jẹ ìyáláyà títí wa òun làwọn ń gbà lọ́wọ́ bọ́lá ti tó. ó dàbẹ́ ó dàbẹ́ bíkọ́ àá máa gbà ni ó dẹ̀ máa jẹ gbèsè kú ni. bọ báwo la ṣe máa rìnrìn sí. ṣé orílẹ̀ èló ni ń tọ́ra. seven eighty. seven eighty ó wá kó change four hundred naira fún mi ṣé four hundred naira ni change tán máa gbà ṣó fẹ́ sọ mí di dàbìtìdà O fẹ́ sọ mí di olórí burúkú ni kí ló mú ọmọ yìí ná wọ́n ṣépè fún ẹni ẹ̀yin náà ńgbà tí ẹ rajà seven eighty two twenty ló yẹ kẹ́ gbà wọ́n kó four hundred naira lé yín lọ́wọ́ ẹ ẹ lè sọ iṣẹ́ àdìpọ̀ ọmọdé ni ẹ gbà. two twenty ni ṣéǹjì yín káyìn náà tó gba four hundred ẹ ṣe. wo lẹ́ni ló máa kó mi bá wo bó ṣe sọ gbogbo ṣọ́ọ̀bù mi dà gbogbo ọjà mi ti tán nínú ṣọ́ọ̀bù kí ló dé wọ́n rán ẹ sí mi ni oore ni mo ṣe fún ẹ bẹ́ẹ̀ làwọn kan tó tajà fún nìyẹn lẹ́yìn bíìsì táwọn yẹn ń sọ̀rọ̀ tó ní owó tí ìran tèmi tó jẹ́ babalá wọn òun làwọn gbà ó rajà two thousand ó gba eight hundred lọ́wọ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́ èdè ló máa fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ bí ò lè ṣoore dáná mi lè ṣoore kó pa mí kó pa mí lẹ́pàá sáyé ó yẹ omugbó ni kí lẹ́bẹ̀ tó ń bẹ̀ mí mo mọ̀ ẹ́ rí ni ṣé bí mo ṣe é lóore ni òye ẹ jọ tí bá gbọ́ ẹjọ kí ni kí ni ìtumọ̀ ẹjọ kọjú báyìí omugbó gbọ́dọ̀ gbọ́dọ̀ kọ́ rẹ̀ kọ́ rẹ̀ lọ ẹni jáde jáde bí mo bá rí mo gbà aṣunú ọmọ ọmọ jáde jáde ó lè ó lè ó ah, ah, fẹ́ sọ mí di nǹkan mi ni ah, mo dẹ̀ ń ṣiṣẹ́ bí aláìmọ̀ ṣe abẹ́ abẹ́ ẹ̀ríṣẹ́ ó dẹ̀ kówó mi dànù síta kí ló dé ó dẹ̀ mú gbogbo jọ́ọ̀bù ó dẹ̀ sọ di nǹkan mi mọ́ mi bí eh, mo wá ń ṣiṣẹ́ bí ẹni tí ọmọ ṣe ń ṣe lórí burúkú ọmọ ó tajà owó seven eight four four hundred naira ẹ eh? àwọn wèrè yẹn náà sọ pé ọlọ́run ló máa mú wọn. pé ẹ ṣe sà ẹ sà ẹ ká sàn. a mo fẹ́ kẹrùn mi lọ́wọ́ ni. o fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ kí ló ṣe ẹ́ ibo ló ti ń bọ̀. mi mọ ibi kankan ládùúgbò yìí. dáàdi ẹ ń kọ́. wọ́n ti ṣaláìsí. mọ́mì ẹ ń kọ́. wọ́n ti ṣaláìsí. ọ̀dọ́ ta ló ń gbé. a fi sùúrù mọ́. a fi sùúrù. àyíwò ẹni bá wò ó rí sí ọ̀dẹ̀ níwò ọdún ẹ̀lẹ́dọ́ àyíwò ẹni bá wò ó kú sí ọ̀dẹ̀ níwò ọdún ẹ̀lẹ́dọ́ àyíwò ọmọdé wò ó kú sí àgbà wò ọdún ẹ̀lẹ́dọ́ àyíwò ẹni bá wò ó kú sí ọ̀gbẹ̀rí wò ọdún ẹ̀lẹ́dọ́ ẹ̀dá sí sọ àwọn pé ẹ̀yà ọ̀gbọ́n. awo ọjọ́ tó ti bọ báwo ló ń bẹ wá.

àwa máa mú lọ gbòòrò báyìí. báyìí lọ ó kú lọ báyìí káwa má kẹ́kẹ́. kú lọ kárùn lọ o káwa má kẹ̀dẹ̀ rí mi mọ́. èmi gbẹ́nu gbọ́bọn ní mọ́kúbọn àmọ́ gbẹ́nu gbọ́bọn lórúkọ tí a ń lò wẹ́ẹ̀sì ikú mọ́ mi lórúkọ tí a ń pè wọ́tá èrìgì àlọ́ ikú máma rán ni wá mú wa ó kú lọ lọ kárùn lọ o káwa má kẹ̀dẹ̀ rí mi mọ́ ó kú lọ kárùn lọ òfìrà lórúkọ jẹ́ àpé mọ́ àgbàfìrà lórúkọ jẹ́ àpá ni gbàgbà lúgbòdù lórúkọ tá à ń pa wọn ìyá mi ọ̀sán mi. Gbogbo lọ bárùn lọ o báwa má kẹsẹ̀ wá pé òjò dá ẹ̀yin awo ibi awíládé yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé eléyìí ni àṣekágbé ètùtù bá a ṣe bẹ́ẹ̀ ni elédùà sì ti fi hun ètùtù fún wa bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe awó tún mi ṣe iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ ọ̀yá. nínú ojo ojo kẹ ojo orú wo lélẹ́yìn ẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ẹ̀yìn awo bí a bá ti ń ṣètùtù rú eléyìí ojo ọwọ́ dọ̀rọ̀ bá wa ń bẹ̀ o ó yá kánkánkánkán Eh, ibi tí ó yá mọ́jọ́ pẹ́ mọ́ ẹ eh, òjò ń kàn awo ẹni orí rẹ̀ ọdún dé o òjò ní kan eh, ẹ àgbọ̀dọ̀ kò kú lọ. Yeah. <laughs> ló ṣe ẹ́ àti pé kí ló dé tó omi kan lè bí àgbàlagbà. Ah, ó rẹ̀ mí mo wá ní pé kí n sinmi síbi ìdáyé. àwọn òbí ẹ̀ kọ́. ó ti ṣaláìsí. Hmm. ṣé òwò amẹ́ni kankan nílùú yìí. mi ì ṣọmọ ìlú yìí ọ̀dọ̀ ẹni tí mò ń gbé nílùú ó ti lé mi kúrò lé. ibo ló wá ń gbé gbọ̀ngàn báyìí. mi ì níbi tí mò ń gbé kò síbi kankan tó ń gbé. àbí wàá jẹ búrẹ́dì. máa jẹ máa jẹ. ṣé wàá fẹ́ràn jẹ. mi kì í máa fẹ́ràn jẹ búrẹ́dì n máa ṣán búrẹ́dì yìí. wàá ṣán kí máa wá wù ẹ́ kó jẹun láṣọ gbá kí níjà rẹ kó fi jẹ búrẹ́dì. látàrò tàti ìtìjọ sọ̀rọ̀ mi ìbéèrè orúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀. bọ́lá ti tó. bọ́lá ti tó lọ́gbọ̀n. ilé ayé ṣe rí nìyẹn o pẹ̀lú ṣùgbọ́n abájọ́ rẹ̀ ló tó ń kiri omi bóyá máa polówó fún ẹ. bá mú ọmọ ẹgbẹ́ tuntun wá sínú ẹgbẹ́ yìí ikú ẹ̀ ló kàn sí mi ní báyìí ohun àkàsọ̀ kan sí àkàsọ̀ ẹ̀ ẹ ìwọ ọmọ ẹgbẹ́ tuntun tó ṣẹ̀ mú wá kí lorúkọ ẹ̀. bọ́lá ti tó kẹ̀. kò yé mi wò ó ní báyìí àwọn máa yórúkọ ẹ padà sí èkó. ṣó wá rí aṣọ tó wà lọ́rùn rẹ̀ kò dúró nínú ẹgbẹ́ tí wọ́n ń bì yìí. ọ̀pá pàparadà. ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ jẹ́ ṣe ẹ́ ṣé màá mi sọ̀rọ̀ sí ẹ ni. àbí nígbà tí mi sì ń lé ọbẹ̀ wí. ó ṣàti sọ fún ọ nínú ọmọ sùkúl nìyẹn nínú ọlídé tàwa mo sọ pé kó wá lọ ọlídé lọ́dọ̀ wa. àbí wọ́n ní kó kẹ́rù ẹ̀ kó máa lọ ni. <laughs> ṣé mi mo wá ṣe ẹ̀ bá mi sọ̀rọ̀ kí ló ṣe ẹ́ mọ́mí ẹ kí ló dé. kí ló ṣe wọ́n. ara ah, wọn ni ò yá ó sì sọ pé kí n gbá wọn lọ sí ọ̀dẹ̀gbọ́n tó wà láṣẹ́rò ìgbà tá a dẹ̀ dé bàbá lọ́dẹ̀ ṣubú. aṣèrò lọ́hùn lọ́hùn. ẹ jọ. kí lè ṣe wọ́n fẹ́ gbé wọn débẹ̀ báyìí. ẹ ṣàánú mi tó bá ti gbé mi lọ́dẹ̀ gbọ́n mi tó wà láṣẹ́rò wọ́n á gbé mi lọ sọ́ọ́sìtù. kí n gbé yín débẹ̀ orí ìṣòro ṣe. mọ́mí ò ní kú ojú ló dẹ̀ tó ń rojú ṣàánú náà yorùbá náà ló tún sọ bẹ́ẹ̀ náà ó dà ó yá ìwọ gbé wọn lọ́hùn yẹn ṣé lè dìde. ọlọ́jú gbé wọn ó yá ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó yá dìde gbé wọn lọ́hùn yẹn ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ó yá ẹ máa bọ̀ nínú mọ́tò ẹ máa bọ̀. ọkọ báwo ni school ó yá lọ gbé báàgì ẹ lẹ̀. wá sí skul yín lé ní mo dẹ̀ ti lọ rí tíṣẹ́ mo fẹ́ kí wọ́n náà bá wọn bẹ̀rẹ̀ lẹ́sìn mo dẹ̀ ti sanwó lẹ́sìn. ẹ ṣe mọ. ìwọ tó bá ń ṣe dáadáa tó ń wa ọmọ tọkọ tó gbẹkọ tó mú kan mọ́kan tí gbogbo nǹkan tí mo gbé kalẹ̀ tí ó wọ̀ ẹ́ lójú ibi tó lérò pé màmí ẹ̀ máa rún ẹ dé kó tó kú máa rún ẹ jù bẹ́ẹ̀ lọ. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún mi ṣáà máa ṣe dáadáa ṣòfin gbọ́ mi gbọ́dọ̀ rí wà burúkú lọ́wọ́ ẹ̀ o gbọ́ máa ṣe ọmọlúwàbí mo dẹ̀ bá mójútó ṣọ́ọ̀bù mi dáadáa ẹ hmm? hmm? yá lọ bọ́ ṣọ́ọ̀kù wa jẹ. ṣìbìtú kí òde ní sùúrù ṣé rírò ní tó wo yìí kò ń ṣọ̀rẹ́ ara o ó yà dìjú ẹ̀ ta lórí ẹ̀ orí kò rẹ̀ ní kankan sórí okùn ẹ̀mí tí ń rí báyìí tó bá ti já èèyàn ti kú nìyẹn o àti pé ìwọ tó mọ̀wé tẹ́lẹ̀ tó lè kọ tó lè kà tó wá dẹni tí ò mọ̀wé náà débi wípé ó tún wá dá wàhálà sí gbèsè ayé ẹ̀ ah, kí n fojú fún un àmọ́ ṣé ò dẹ̀ rò pé bóyá èèyàn ló wà ń di ọ̀rọ̀ yìí. ẹ tó bá dé lè gbà mí láyè a máa wádìí ẹni tó wà nítorí rẹ̀ ṣọ́kàn ti wá balẹ̀ sí i. ó ló fẹ́ mẹni tó wà ń di ọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni olórí mo fẹ́ mọ ibi tíṣẹ́ ibi yìí ti wá mo fẹ́ mẹni tó jẹ́ kí n máa jẹ gbèsè kiri mo fẹ́ mẹni tó yí kádàrá ayé mi padà. ṣé nǹkan tó fẹ́ gbogbo nìyẹn. bẹ́ẹ̀. ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ọ̀pọ̀pọ̀ parada ọ̀pàpà paradà ọ̀pàpà paradà nǹkan tó ṣókùnkùn sí gbogbo àwa tá a dúró ń bìbà ẹ fi hàn wá ẹ wá wò. gbogbo òlú ní dáríjọ́ sìn yálòdì àfọwọ́fọná kẹ̀dú dáfà páàdì fọná wọ́n má dòde ra wọn ọkùnrin má dòde obìnrin gómìnà yóò má dúró dọkùnrin. agbe tí ń gbére pàdé olókun kó má gbére pàdé olókun mọ́ èyí tí ń gbére ilé ọlọ́ṣà kó má gbére ilé ọlọ́ṣà mọ́ ilé rẹ̀ tààrà ni kó má gbé bọ̀ máa jẹ́. àmọ́ ṣé mo lè mú mi sí. mú mi mú mi mú mi mú mi. jẹ́ oyó oògùn ni ọ̀jẹ́ oògùn tí ọ̀jẹ́ ewé ẹ̀ lókù kan. ọ̀dọ̀ rẹ ni kó máa gbé bọ̀ tààrà ngbà ọṣẹ ló wà nù ẹ ó rí bó ṣe ń lọ yìí ṣọ́ọ̀bù rẹ ni kó máa lọ tààràrà tó o bá ti wá dé ṣọ́ọ̀bù rẹ kó mú díẹ̀ nínú ọṣẹ òun kó fọ sínú omi tó o bá ti fọ sínú omi kó o sí máa fi wọ́n lẹ̀ gbogbo wájú ìta rẹ àti àwọn ọjà rẹ tó ń tà tó yí o kó o sí máa fi wọ́n bọ́ ọ bá wá fi wọ́n kó o máa ṣàdúrà kó o máa ṣàdúrà gbogbo ohun tó o bá ti fẹ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn ọlọ́lá ọlọ́lá àwọn obìnrin tó lówó àtọ̀kù àwọn ọkùnrin tó lọ àwọn tọ̀kùlú ni wọ́n máa gbowó láńlá máa fi rajà lọ́dọ̀ rẹ tó yẹ ọ àyè náà rí lò ó ti dópin inú ayé tiẹ̀ ni ọ̀rọ̀ á rí àṣìjẹtọ̀ jẹun àṣìjẹtọ̀ lágbàá ni àṣìjẹtọ̀ lágbàá ni àṣìjẹ àṣẹ ni torí àṣẹ ti ń bẹ lẹ́nu rẹ gbogbo ohun tó o bá ti fẹ́ ni kó o máa tọrọ yóò sì rí bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá ẹ ṣe mi dúpẹ́. yóò rí bẹ́ẹ̀ kò ẹ pẹ́ fún mi kọ̀tọ̀pẹ́ kọ̀tọ̀pẹ́ ọjọ́ mẹ́ta. àbí bó ṣe máa dáná làwọn kún bá kiri. àdẹ̀dẹ̀ alágbára ọlọ́run. àmín àmín àmín. ẹ pẹ̀lẹ́ sà ẹ fẹ́ bá wa rajà. actually mo ṣe wo gbé báyìí nǹkan tí mo fẹ́ ó pọ̀ gan-an torí ẹ ní tó nǹkan tí mo fẹ́. ṣé pé gbogbo ohun tí mo tò yìí ò tí tó nǹkan tẹ fẹ́ rà. kò tí tó nǹkan tí mo fẹ́ ó pọ̀ gan tí mo nídìí. ẹ ẹ wo wọ́n máa já ọjà fún mi náà lọ́la o lágbára Ọlọ́run bóyá tẹ bá kó lè lọ tó bá di lọ́la kẹ wá kó yòókù àbí báwo. ṣe rí nǹkan tó ṣe pé èmi gangan gan ni mo ní láti supply ọjà hmm. bẹ́ẹ̀ ni. ẹ kódà kò burú mo mọ tá a máa ṣe ṣe rí ọ̀rẹ́ mi kan wà tó náà ta irú gbogbo nǹkan tí mò ń ta yìí lóòótọ́ ìgbà tí ẹ kún ju tèmi lọ tẹ bá débẹ̀ ẹ rí i pé ọjà pọ̀ síbẹ̀ so bóyá kí n mú yín débẹ̀ kẹ́ lè ra ohun tẹ́ bá fẹ́. Ah, ọ̀dà ẹ bó bá tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n bá yẹn ra àwọn kankan ẹ fún mi ní làkàṣẹ́rà yẹn. ṣọ́ọ̀nì balẹ̀ fẹ́. ẹ àti five alive. mélòó. ẹ yọ. o sì dáná yẹn. ẹ so ẹ jẹ́ kí n máa bá yín mọ́tò mi sí. ẹ Tóyìn Tóyìn. má èmi ni máa ẹ ṣe. ẹ mo fẹ́ sáré dé ọ̀dọ̀ ìyá bọ́lá títí ìbọ̀ mójú tó kà òkúta àpapọ̀ love me bẹ́ẹ̀ ṣe bí ni mo ṣe bá. ṣé àpò mo ṣàlàyé fún yín mo ní anything tẹ bá fẹ́ rà tẹ bá ti rí lọ́dọ̀ mi tẹ bá débi báyìí ó di dandan kẹ́ ẹ rí. ẹ bọ́lá ti tó ìyá ẹ̀ ń kọ́. wọ́n ti jáde. níbo ló lọ. mo tọ́ lọ. ìgbà wo ló máa dé. ó dà tó bá ṣáà ti dé. sọ fún yí pé mo ní mo fẹ́ ká ríra tó bá ti ń dé kó yọjú sí mi ó ṣe pàtàkì ṣó ẹ jẹ́ òbí àmì lè rí nǹkan náà rà mí báyìí. Ah, ok ẹ ṣe. <laughs> two thousand six. four hundred naira ló yẹ kó fún mi nine hundred ló fún mi. ẹ ṣe sá. bọ́lá ti tó bọ́lá ti tó ṣé bó ṣe máa ń ṣe change fún àwọn kọ́sítọ́mà yín rèé Ah. onígbèsè ni wọ́n mọ̀ yìí o wọ́n á jẹ gbèsè bó ṣe ń ṣe yìí wọ́n á jẹ gbèsè ọ̀ kò burú tí ìyá ẹ̀ bá dé sọ fún o wípé mo fẹ́ rí i ó ṣe pàtàkì kémi àti ẹ̀ ríra. madam ọmọ yẹn kéré sí i. ẹ lọ́mọ kékeré ni odidi five hundred naira ló lé yẹn tó bá jẹ́ ará ìta ni bó ṣe máa gbowó yẹn lọ náà nìyẹn onígbèsè ọmọ tí ìyá ẹ̀ bá dé sọ fún wípé ó ṣe pàtàkì ká ríra ṣó ó yẹ jàre. ah olórí. ṣé wọn náà ti rí báyìí. ìyá yìí ni ah olórí mo fẹ́ gbẹ̀san. irú ẹ̀san wo ló fẹ́ gbà. nígbàkúgbà tọmọ tiẹ̀ náà tó fẹ́ máa gbádùn fẹ́ kó náà máa jẹ gbèsè. àṣẹ ìfẹ́. gbogbo owó tó bá pa pátápátá mo fẹ́ kó máa kó wá sínú ẹgbẹ́ bí àjọ. àṣẹ ìgbòho. nígbàkúgbà tó bá fẹ́ kó owó ìwà kó máa kó wá látọjú òun àṣẹ ń gùn. ẹ ṣe olórí. Ah. Ah. Hmm. àmọ́ síbẹ̀síbẹ̀ bàbá kò yé mi. kò yé ọ. kò yé mi. <laughs> ọ mọ̀ wípé àṣẹ ń bẹ lẹ́nu rẹ lọ́jọ́ náà lọ́hùn. Ah! bàbá ẹ gbà mí èmi ò máa mọ nǹkan kan èmi mà kàn sọ̀rọ̀ lásán ni mo kàn sọ̀rọ̀ ni ewu ara jẹ́ ló ta mí ló jẹ́ sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ẹnu àṣẹ tó fi sọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn òun ló yí kádàrá ọmọ òun padà àwọn ẹgbẹ́ olùgbèjà ọmọ òun ni wàá ń gbẹ̀san lára ọmọ tí. Ah! mo dáràn ẹ gbà mí bàbá ṣàánú mi awo pẹ̀lú gbogbo ẹ̀ náà ọ̀bẹ ṣá ọmọ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan tá a máa ṣe ló dẹ̀ kù sí wọn ẹ ṣàánú wa ẹ bá wa ṣe. ọ̀dà ohun tá a ṣe kù bọ́ ọgbọ́ bá a ti kí fálẹ̀ kan bá a bá jaléwé tá a wú légbò ẹ bọ́ ọlọ́kànrán àtútù nẹ́lẹ́ ìyá ọmọ òun yóò gbẹ́bọ lọ́gànjọ́ òru. ẹ wò ó bàbá ṣe rí tẹ bọ́ tẹ wí kó ṣe nǹkan kan máa gbé máa gbé àmọ́ tí olóhùn gànjọ́ tẹ wá fi kún iná mi nǹkan báyìí. Màámi, màá ẹ̀ kí ló ń sọ? Ọ̀ orú gànjọ́ lémi nìkan. Máa fòyà ìwọ nìkan kọ́, n ó tẹ̀lé ọ débẹ̀. Ọ wàá ké pẹlẹ́dàá rẹ kí wọ́n gbẹbọ náà bí wọ́n bá ti gbẹbọ wàhálà yìí dópin. Ẹlẹ́dàá mi á jẹ́ kó gbà kó gbà ìgbà wo wá báyìí ẹ̀yin lèyìn ò kù sí lọ́wọ́ bọ́ bá ti yá yín ẹ bá wo ń kalẹ̀. kò tiẹ̀ sígbà tá a fẹ́ wá alẹ́ ìganran ọ̀gàn náà máa wá àbí báwo. ẹ àwọn alẹ́ yìí ṣe lálẹ́ bàbá. wọ́n mọ retí yín. a dúpẹ́ o a padà bọ̀ àbí. a padà bọ̀ àbí. àgbẹ̀ awolé olókun àlùkò rẹ̀rẹ̀ awolé ọlọ́sà onídẹrẹ́ abìnrin ẹsẹ̀ kẹrẹwẹ́ kẹrẹwẹ́ gbégbé kó o fẹ́ mọ́tòkè ọ̀run gbégbé àlùkò kókò onítàrè òrókọ́yá ọlọ́wọ̀ òrìṣà ifá ìwọ ló ní kí n má roko ìwọ ló ní kí n má yẹ̀nà mo ní kí ni wọ́n ṣe tí wọ́n fi là tí wọ́n fi lówó lọ́wọ́ ẹni agbónígbèrè pàdé olókùn. ewọ o gbọ́dọ̀ gbélé o bọ́lá kalẹ̀ o tàn ká wa nírùmọ́lẹ̀ ó di dandan kó orí jẹ ọ̀ka ìwọ ti sọ̀kò sórùlé ó di dandan kó gbóhùn onílé ọjọ́ tá a bá wá sọ̀kò lùrókò ọjọ́ ìkọ́ lórí wẹ́rẹ́ ń pa ni ẹbọ yóò ní gbà. èyí ti jẹ́ ẹ jèbùrẹ́. àwo a lè jèbùrẹ́ arábìnrin yìí ti fìyà jẹ kan náà ọmọ wa torí ẹ̀ náà la ṣe ń fìyà jọmọ ẹ̀ ló fi ń taba a ní gbẹ́bẹ̀. wọ́n ti mọ̀ wípé òun ti ṣe tìtorí rẹ̀ la ṣe jáwé oríjì ń la ṣe ń ṣe gbogbo eléyìí ẹ jèbùrẹ́ ẹ̀ ah, ah, ayé ni ọ́. Ah, ìlú nìwọ ibi tí àjẹ́ níjì bá ti wá pàdé ńkọ́. ẹ ibẹ̀ ni wọ́n ń pè níjì. dúpẹ́ lọ́wọ́ orí ẹ tó kú ẹ pàdé awoore tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àní gbẹ́bọ̀ yìí ní báyìí o ẹbọ yìí ti fín ẹbọ yìí ti gbà gbogbo gbèsè tọmọ yẹn wá ń jẹ kò ní jẹ gbèsè mọ́. ẹ ṣeun. gbogbo wàhálà ìdààmú tó ń dé bọ́mọ ẹ ní báyìí kò ní rí wàhálà mọ́. odigba dìgbà. oku orire ó ẹbọ ti fín ẹbọ ti dànù ẹyin dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ó kú oríire ó ní ṣìṣe ó ní ṣubú dànù ẹyin orire kú oríire ọ̀ya.